ìwọba wa àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ kọ́mọbọ́gà wa nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ àtúgẹ̀ náà kọ́kárí gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam kòfi wa dórí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá nábì táǹkì sunna tí o fi dìjọ́ àlùkìyàmà olùwàbẹ̀ ọ́ ọ̀yọ̀ wa náà kò ní ọ̀gbẹ́ olórí rẹ̀ yìí o allahumma amin. تفسير القرآن الكريم ọ̀rọ̀ ọlọ́run ibi tí a sùn lánàá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ tafsiru wa tòní. àyà ọgọ́rùn-ún méjì àti mẹ́rin lé ní àádọ́ta ọ̀nà kàlánà. ìdí ọlọ́run ti kéṣe ní àtẹ̀yìn pàtàkì jùlọ ọgbẹ̀ntọ́nà bá bọ̀ ní àásìkí ìpè ẹ̀nà nǹkan bìlẹ̀ àyà mọ́ni. لا بيع فيه ولا خلة ولا شفاعة الوواقع يسري والكافرون هم الظالمون gbogbo ẹni ọba yà yìí mo rí sọlọ́run ọsàbò ti wọlé ara rẹ gbogbo kèfèrí gbogbo aláìní orí Ọlọ́run kọsàbò tí nìkan o orí ara rẹ ló ṣe àbòsí fún o wàlíkà àti òun náà آية قتلي نعم الله لا إله إلا أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم آية yìí òun láyà tó gbajúmọ̀ tí gbogbo wa mà sí ayatul kursi níbi torí pọ́lọ̀ ń dáa kọ al-kursiyu nínú àyà níparí rẹ̀. وسع وسع كرسيه السماوات والأرض جماعة بوني مفي وسع مفي بنيو وسع كرسيه السماوات والأرض أبي سنقوم alhamdulilayi ìmọ̀ dàda tó máa wé ní ìdọ́lọ́lọ́ sọ̀rọ̀ àjàkálẹ̀ o ẹ̀dá gbogbo ẹni bá ń ka wá sí àkòrò yíyù má ṣe bẹ́ẹ̀ náà o tọ́lọ́lọ́ ń kọ́kọ́ o wá sí àhà ọ̀yà ọ̀yà tó kíni wá sí àhà wá sí àhà àkòrò yíyù asàmàwáyé wàlúwàlú. ayẹ̀tọ̀ sí. النبي يقول وبيه صلى الله عليه وسلم wípé nínú gbogbo àyà Kùránì kò ti pọ̀ tó ọ̀gá gbogbo àyà Kùránì ni àyà tó pọ̀ sí. gẹ́gẹ́ bá a ti múra wa wá ní ìjọ ní olúwaláàlá máa lọ́lá fún lọ́ba wà á ẹnì kan lè lè wá pé tó bẹ́ẹ̀. kọ́dà lọ́rọ̀ ọlọ́run Al-Qur'an Al-Karim. Ànábì wa Muhammad sallallahu alaihi wa Ubayy ibn Ka'b radiyallahu anhu nínú àwọn àgbàgbà sáájà nàbì sallallahu alaihi wa sallam. ọlà nàbì ní gbọ́ngàn nàbì ní pé ìrẹ́ Ubayy atadri a'zama ayatin fi kitabillah ẹjọ́ máa yà tóbi jù nínú gbogbo àkùránì yìí. èsì tí òbí bá fàmjọ náà ó ní Allahu wa rasuluhu a'lam. ọlọ́run àtànẹ́bí rẹ̀ tọ́rán àwọn ni wọ́n máa ń jù wá lọ àwọn ọmọ o. mo lé lè yẹn nínú kíni ládàbí àwọn sọ̀hábí ànábì pẹ̀lú ànábì sallallahu èèyàn ń ṣe súnà ọkọ máa ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú àbá rẹ̀ òkè máa ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹni ó lọ láti ẹ̀wá pé pẹ̀lú òkú tó bí ẹ̀dá fún gbogbo ẹni tó ya ta kọ́mọ̀ kó ya ta fúnra àdámà la la ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ̀ fóun ní àrùn kan tẹ́lẹ̀ yóò wò rẹ̀ àdáwò ní kí wọ́n wá da súnà wà lójijì wọ́n máa ń ṣe ohun súnà ní ọ̀nà tó bá wà anabi kì í láláì lójú tí o. àwọn sahabi ridwanullahi alaihim wọn kì í láláì lẹ́kọ̀ọ́ o lẹ́kọ̀ọ́ púpọ̀ lọ́dàbí púpọ̀ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam. ara ọ̀nà aládàbí wọn ni. وجدد الحديث والحديث صحيح رواه الإمام مسلم الإمام مسلم بدا حديث ọlànàbí òun sì máa èké kìí ṣe tàyè báyìí. àmọ́ nǹkan tó wọ́n gbọ́ wíwá àgbàdo ní pé àlọ́ wọ́rọ̀ lóòlù. Ah, ah, ah, ẹ̀yin náà ní ẹ̀kọ́ wa ọlọ́run ẹ̀dọ́rẹ́ ẹ̀dọ́rẹ́ ẹ̀dọ́rẹ́ máa jù wá lọ ládàádàá ẹ̀kọ́ ni. ànábì kan wá rí i pẹ́pẹ́pẹ́ the same point ẹlẹ́ẹ̀kejì rẹ rẹ báyìí àtẹ́dẹ́rì àwọn ọ̀bọ̀ máa ṣe ń ṣe dáadáa. ládàbí náà ní kọ́ ọgbọ́n tá a bá ń gbọ́ ọmọ tá a bá ń fẹ́. òbẹ́ yìí wá rí ẹ̀ẹ́dẹ́gbẹ́ fún sọ̀rọ̀. Èdè pé kọ́kọ́ máa ń lápapọ̀ náà ládàbí náà ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àpá àwọn dáa wọn lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run onígbà tá a náà lẹ́nu wá rí pípọ́ ìpọ́jì mú mi lẹ́ẹ̀kejì mo ti wá lọ́wọ́ yé nínú ẹ̀ wọ́n dáadáa wọ́n lọ́dọ̀ àdáadáa yá wọ́n fẹ́ kí dáhùn gbèǹgbè mo bá wá gbé àdúrà rẹ̀ rẹ̀ kò bẹ́ẹ̀ yìí mo wá dáadáa lọ́wọ́ ẹ̀. الله لا إله إلا هو الحي القيوم هي أعظم آيين في كتاب الله onímọ̀tòkò ayé àtọ́tóbi nínú gbogbo àgbàdo àti ìmọ̀ òun ní kékeré òun ní ayé àtọ́tóbi. الله لا إله إلا هو الحي القيوم أبي بن سعد رضي الله عنه ونضرب النبي صلى الله عليه وسلم وقال ليهدك العلم يا أبا ليهدك أبا المنذر آه, آه. آه. آه. آه. آه. آه. آه. anabi wa wa wa wa wa wa wa ba mi láyà àtàkàrí lèyà ẹnìmọ ya àgbàmọ a ìmọ̀sọ̀rọ̀ ní lágbára wò ìwọ náà sọ̀rọ̀ ní lágbára lèyà ẹnìgá àlàmọ̀ àgbàmọ. ẹ̀kọ́ nìyẹn wà fáà náà bọ́lọ̀ bá lọ bá lọ bá ní ọmọ ọmọ ọmọ ní ọlọ́ọ̀lọ́ jẹ́ ló fi jẹ́ pé ìkọ̀kọ̀mọ́lé hóòlù bọba ní family man ni ọ family man là lẹ́yìn bọba ní a ẹ mọ̀rọ̀ àwọn obìnrin torí pé ìyàwó kan lẹ nílẹ̀ fi mọ̀ wá wọn a ọlọ́pọ̀lọpọ̀ ìyàwó là nẹ́bi bọba ní ọ̀rọ̀ ọmọ náà ní sọ a ẹ mọ bọ́mọ ti rí lára abiyamọ là nẹ́bi bọ́ọ̀bá wa ní à irú nǹkan tí ń ṣe ń yóò ṣe bí ó ṣeun yóò ṣe ń rí ni ẹ̀bà yẹn náà bá ti máa ṣe wá àti akọ fún un kí ló ṣe ọ́ ànábì bímọ méje òun lọ gbé sàárè mẹ́fà nù wọn kí ló ṣe ọ́ kí ló ṣe ọ́ kí ó oyún ni bàbá rẹ ti kú láyé wọ́n ń tọ́ ọlọ́mọ èké lọ́wọ́ ìyá náà lọ wọ́n lé kó ń bi tó ti jọ́ mo nílé ọmọ lọ́nà lọ́sàn kan òru kan ọ̀sákò ń lù rẹ̀. kò sí nǹkan kan tí wọ́n kọ́ jẹ́ bọ́ba tán rẹ̀ lókù olúwa ní làkọ́dé káànà lakum fi rasulillahi uswatun hasana ọ̀rọ̀ akọ̀sí lára nẹ́bí o sallallahu alaihi wasallam ìṣòro nìkan kó fi kọ́sí ànẹ́bí kọ́dà ń bi pé yàn ṣàyé náà èwo là nẹ́bí òsè ànẹ́bí ló lórí ìlú tọkọjá ń ta lè pè ní kọ́ńtírì gbogbo ayé gbogbo ibi tílẹ̀ ìsìlámù tàn ká náà wọn ò ló lórí méjì ànẹ́bí ló lórí wọn. ọkọjá ń táwa ń pè ní kọ́ńtírì lónìí máa sọ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ ọba má kásálàyé fún o sọrí séètì kan lásán lábẹ́ ńgbà tí ìjọba ìsìláàmù ń bẹ kọ́dà tó fi dórí àwọn tó tún jogún ànábì tó rólé ẹ̀ láyé àwọn Abubakar àti Umaru jẹ́ ń sọ fún ọ séètì ẹyọ kan lásán àbí province kan lásán òun ló di countries mẹ́rin tí gbogbo wọn ní president lónìí <laughs> tó o bá ń gbọ́ àṣà nínú tíra ẹ̀yìn tẹ̀ ń kéwu Islamic history islamic history tẹ́ ẹ sì ń ká ẹ máa bèèrè lọ́wọ́ àwọn àfa èwo lóòótọ́ èwo ni irọ́ ń bẹ o bẹ́ẹ̀ ni irọ́ ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pè ní islamic history pàtàkì jùlọ yìí tí wọ́n fẹ́ èbó kọ ẹ máa bèèrè o pé a sórí báyìí. wọ́n bá ń gbọ́ sham ǹjẹ́ ń jẹ́ sham was just a province bíi state kan ni lábẹ́ àwọn nígbà tí ìjọba ìsìláàmù tá à ń wí. òun lọ́wọ́ di wọ́n yọ kọ́ńtì kan bẹ̀ lónìí wọ́n ń pè ní Syria wọ́n yọ míì bẹ̀ wọ́n ń pè ní Lebanon wọ́n yọ kan bẹ̀ wọ́n ń pè ní Jordan gbogbo àwọn wọ̀nyí lọ́lọ́ba lólórí orílẹ̀-èdè lónìí o ẹ̀kẹrin wọn ni Palestine ibẹ̀ náà làwọn kan ti ṣàbòsí tí wọ́n gbalẹ̀ wọn tí wọ́n ń pera wọn ní Israeli ọlọ́run ọ̀dẹ́ tó padà fẹ́ ni ó ní pẹ̀lú ogun ọlọ́run pẹ̀lú ìta alábòsí. èyí wọn ò jẹ́ kọ́ mọ̀ pé kọ́dà ń pọ̀ ọ̀rọ̀ ayé náà sí lọ jẹ tó ní ẹ dàgbà máa ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn dé àyàn ọ̀rọ̀ òsè ẹ̀yàn ọ̀mọ bó ṣe lu kiri o bó o lórí. bàbá ló lóṣèlú ni ọ tẹ̀lé ànábì ni òṣèlú tí o tó tà ànábì òṣèlú tà ànábì sallallahu alaihi wasallam beyond that ànábìjọ lórí orílẹ̀-èdè wọn ò native justice mi ò náà tó la dájọ́ àgbà <laughs> wọn ò ní grand mufti mi ànábì náà tó ní mufti <laughs> àwọn mufti gidi ni o ẹ̀kan rẹ̀ rìn ni ntí ń jẹ́ mufti lẹ́ni tí ń sọ ìdájọ́ ẹ̀sìn fáwọn èèyàn àwa ti sọ ọ́ di èmi náà fẹ́ joyè nísìnyí ọfẹ lè asaf kódà kò rí báyìí lánàá ọdún mẹ́wàá ọgbọ̀n ọdún sẹ́yìn kò fẹ́ sí fíléèjì táwọn èèyàn ti máa jẹ mufti nìkan ọdẹ lómi nítorí ẹ wálé láti ibi tí ń gbé pé ẹbìnrin náà jẹ mufti gbogbo àwọn tá a jọ ń ṣe wá àdúlé kò nísìnyí bí a bá débi kan wọn ò ní mufti ibi báyìí àti ọ̀rọ̀ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ bẹ̀rù ọlọ́run ní ti ń jẹ mufti òun lẹni tí ó kápébù tí ó máa ṣàdájọ́ ẹ̀sìn fún àwọn èèyàn pé wọn fi ọjẹ bàbá àdínì ẹnìkan ò ní bọ jà sí yìí gbajúmọ̀ àdínì wọn yẹ jà sí yìí wọn. àmọ́ àlèkítà mọ́fútì à bẹ́yìn ọba tẹ́rù náà rù tó bá gbé wù yọ kábàámà o. ànábì ni mọ́fútì àgbà lójú ayé sallallahu alaihi wasallam ni commander in chief. ànábì lójú ogun kìí kọ̀máǹdì lásán wọn jọ lọ ni sallallahu alaihi gbogbo eléyìí fi hàn wá pé ma make ànábì bó ti fẹ́ a complete role model kò sí ní tó kò sí ọ lọ́nà ṣòro ni kò sí ní tó kò sí ọ lọ́nà dùnú ni ní kọ́kọ́ lára ànábì o. sẹ́yìn bá láàfáà lòun béèrè bó la nẹ́bi ti ń ṣe pẹ̀lú àwọn ọmọ kéwu rẹ̀ àwọn wo lọ́mọ kéwu ànábì àwọn sọ̀hábì ànábì ọ̀kan ní bí a ti yà lọ́ọ̀bẹ náà ọmọ kéwu ọmọ kéwu iná àfáà dún bó ti yóò rí nù. Ubayy ibn Ka'b nígbà tá ànábì rí i pé mo gbà á ánsà tí mo mú wáyé ọ̀wọ́lé iná ànábì dùn ọ̀fọ̀ gbami láyà ó ní lè yá ní kàlẹ́ ìlmú yá abẹ́lẹ́mú bẹ̀rù. èyí tá a sì wí fẹ́yìn ọmọ kéwú náà ẹ̀yin náà jọ ò bẹ́ yìí àmọ́ lọ wá ntẹ́ẹ̀fì máa gbọ́ àfa lẹ́nu kí lọ́ọ́ dáńlódù kínní kan lórí nẹ́ẹ̀tì pé ntẹ́ẹ̀wì yẹn ṣe àwọn kan náà dẹ̀ fi sọ báyìí ah àwọn kéwú báwọn yìí lálùbáríkà o kèékèé ṣe pé o àwọn sọ̀hábí ò kéwú kéwú báwọn kèé sì sọ̀rọ̀ ahọ́n lásán ló mẹ́rin wa kò yìí máa ń sá kó tó pé Allahu wa rasuluhu a'lam out of respect fáfáà rẹ̀ ànábì ọlọ́run. nínú àwọn tó ròyìn àwọn sọ̀hájà ànábì sallallahu alaihi wasallam ó ní mo ti wọlé lọ bá wọn ọba ní pálásìsì wọn kì í sọba kan kì í ṣe méjì èmi ò rẹ́ni tí àwọn èèyàn rẹ̀ ń pọ́n lé báwọn sọ̀hábẹ́ ti ń pọ́n nábì lé sallallahu alaihi wasallam ni mo ti lọ kọ́dọ̀ àwọn tí ń jayé ní pálásìsì wọn mo lọ bá wọn mo mọ bí wọ́n ti ń pọ́n wọn lé ma. ẹnu tá a kàn bẹ́ra wa ká pàrọwà síra wa kí ni ń jà kan lé ta ni ó sọ fún wa pé bá a ti pọn àyàn lé ní bọ́ ọ jẹ́ mùsùlùmí ọlọ́run àtànẹ́bí náà ni sallallahu alaihi wasallam àwa lè rò pé nǹkan kan àpọ́nlé ni bọ́lọ̀ ń bá ti lóun ọ̀fẹ́ kọ̀fẹ́ náà nù. àwọn kan bá bá àfa àwọn sọ̀rọ̀ nísìnyí wọ́n wá sí fìlà wọ́n gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kí fìlà wà lórí àwọn sọ̀rọ̀ àbí ànẹ́bí èsè báwọn o bí kí a rí àfa ní mẹ́lì ká máa ra kó bọ̀ ọ́dọ̀ àfa èyí wọn ò sínú àpọ́nlé tó bá ń tọ́lọ̀ ń fi rán nẹ́bì mú o kódà ìkúnlẹ̀ fáfá kò sínú táwọn sọ adé máa ń ṣe fáà nẹ́bì o sallallahu alaihi wasallam ó bá ipa wà nínú òjò sami'na wa ata'na kọ́lọ̀ kọjá wà ń bẹ̀ kódà pálí bàbá jẹ́ mùsùlùmí àfi ká béèrè o bóòlù ọlọ́run bí a pọ́n ara wa lé bóòlù bí a pọ́n àfáà lé kọ́dà bóòlù bí a pọ́n àgbàlagbà lé ni ń sọ fẹ́ nìkan jẹ́ òní mo ní kọ́dà nínú tí yẹn ó tún wí ni pé bọ́ ọ bá ní àwọn àgbàlagbà àgbàlagbà là nẹ́bí sọlọ́lá ọ̀sọ̀lá torí bẹ́ẹ̀ lómi ọba ń lo four one nine bí ọ̀rọ̀ ẹ̀sùn òun náà ń takọ̀ àwọn àgbàlagbà o bẹ́ẹ̀ bá wá ń ké súnà fún un pé ànẹ́bí yìí báyìí ọ̀yọ́ dénú ọmọ takọ̀ àwọn àgbàlagbà ànábì èso méke o sallallahu alayhi wa sallam kọ́nà bàbá fẹ́ẹ́ fi tàgbàlagbà tó gba àwọn gbalagbà wa àwọn tó ti lọ lọmọsá sàlékún kẹrẹ fún wa gba àwọn tó kù lọkọ sàlékún dáadáa wa kò sí ti ń já gbalagbà ju pé wọ́n dá ayé fún wa lọ àbí ẹni ń já gbalagbà wọ́n dé ayé yìí fún wa tálà nẹbí ọdá ayé fún inú gbogbo àwọn àgbàlagbà ẹjẹ àfẹnẹ tanra wa o gbogbo ẹ̀rọ ń takò àwọn àgbàlagbà àwọn àgbàlagbà ọgọ́rùn kan àbá àádọ́ta ọdún àbọ́gọ́rùn méjì kò jù báwọn náà lọ ládùúgbò tí wá yàn yín láwọn ìlú wá yàn yín ọmọ iye àgbàlagbà tànẹ́bì ni over one thousand four hundred years tàlàgbà ànẹ́bì làgbà sallallahu alaihi wasallam torí gbogbo ọ̀nà tí ṣètọ́ ni wọ́n máa fi nǹkan rú ọ lójú pé làákà rẹ wá lẹ̀ o kọ́ra ọba yìí pé tàgbà náà la fẹ́ fi tó ànábì ni ó tẹ̀lé o ànábì làgbàlagbà àgbà àgbàlagbà àgbà lànábì sallallahu alaihi wasallam torí náà gbogbo wa ni ká kẹ́kọ̀ọ́ lára ànábì o sallallahu alaihi wasallam mo ní olúwa àtàndẹ́bì ni a máa retí kó fún wa ní guideline gbogbo níta bá fẹ́ ṣe kọ́ra bá fẹ́ pààyàn lé náà torí bí a bá ṣe bẹ́ẹ̀ àárò pààyàn wá yọnu ọlọ́run ó lè já sí ìdùnnú ọlọ́run ẹ jẹ́ ń fún yín examples bíi méjì kí ń sọ yọba yìí. Aliyu bin Abi Talib bin radiyallahu anhu ọ̀gá wa khalifa ẹlẹ́kẹrin ọkọ̀ alẹ́kọ̀ọ́ ńláńlá kan lágbọ́nrin tí ń yí pé làákàyè ká máa fi wo ńtọ́ da ńtí ọ̀dá o nínú kéwú lọ́dọ̀ àwọn afa oníwòsólò pépè wọn á ní àtàsínù wàtàbíhù àkìlìyà kò sínú mánahàjì àwọn tí ń tẹ̀lé súnà tànàbì wọn fi làákàyè làákàyè ni wọn máa sọ pé lè da òní béèrè sọlọ́ńlọ́dà. So aliyu bin abi tọ́líbi rọ́bí ọlọ́wọ́n ọ̀ní ńjọ́ tèmi ti mọ̀ pé bọ́ba di ọ̀rọ̀ ti ẹ̀sìn ọ̀rọ̀ ìsìláàmù tá a là ń ṣe yìí làákàyè nìkan kọ́ o àti ká bi ọlọ́run pé èwo lọ fẹ́ o ta ni ó sì wí fún wa ànábì ni o sallallahu alaihi oníjọ́ tèmi ti mọ̀ níjọ́ tí òfin dé pé bẹ́ẹ̀ bá wọ kófù bàtà aláwọ̀ bẹ́ẹ̀ náà sì ní bọ́ bá wọ sọ́ọ̀kì náà o lè ṣe kíni alimasihu ala alikufai pẹ̀lú májẹ̀mú bọ́ ọ bá ti sàlùwàlá o tó wọ̀ ọ́ gbogbo wọn tó máa fọwọ́ ra sọ́ọ̀sì àbí kófù ó ní májẹ̀mú kíni ara ara rẹ̀ òun ni pé kíni o kọ́kọ́ ti sàlùwàlá tó fọ ẹsẹ̀ rẹ kó tó di pé ọ wọ̀ ọ́ subsequently bọ́ bá wá fẹ́ sàlùwàlá mi ẹ̀hẹ́n mọ̀wulẹ̀ bọ́ mọ́ ọkàn wa omi tútù lọ́wọ́ rẹ̀ wọn náà ọ̀rọ̀ àfọwọ́ pa ọ̀tún ọ̀fọwọ́ pa òsì májàmú kejì ńgbà àti ìyá lọ bẹ̀rùn kófù ní time limit bọ́ ọ bá wà létò sí lórí ìrìn àjò laylun yawmun wa layl ọ̀sán kan òru kan ni o kọ́dà bí ọba tó ń fẹ́ máa ṣe lẹ́yìn ọ̀sán kan òru kan ọ bọ́ sọ́ọ̀sì rẹ lẹ ó tún kínní ọ̀tá lu àlàyé. bọ́ba wà lórí ìrìn àjò ńkọ́ sàlásàtò àyà ọjọ́ mẹ́ta lọ́lọ́ọ̀ mọ̀ má wulẹ̀ bọ̀ lórí ìrìn àjò ọmọ fọwọ́ pa bọ́ba ti sàlù àlá alákọ̀ọ́kọ́. ẹ̀rí yìí ń náà ń bẹ́ o njọ tí Mugira bun Shu'ba radiyallahu anhu tọ́fẹ́ bọ́ kófò lẹ́sẹ̀ ànábì gbàtà ànábì ń sálùwàlá ànábì lónìí àmọ́ bọ̀ faqad adkhaltuhuma tahirataini mọ́sálùwàlá ń tó wọ̀. àmọ́ bí wọn bá wà lórí ìrìn àjò ọjọ́ mélòó dání ọlọ́mbùn wa mẹ́ta bàbá tí wàá di ọjọ́ kẹrin lórí ìrìn àjò náà ọ bọ́ kófò rẹ àbí sọ́ọ̀sì rẹ ni ó tún àlùwàlá sí wọ́tá padà sórí èyí tá à ń wí ta ni ó sọ fún ọ pé eléyìí da eléyìí ọ̀dà ọlọ́run ni o sùúrù ta ni sùúrù ànábì sallallahu alaihi wasallam onígbà tá ànábì òkè a máa fọwọ́ pa fúfú ọba ni a máa fọwọ́ pa orí orí òkè ẹsẹ̀ ní ká máa fọwọ́ pa àléyò ní bẹ́ẹ̀ bá bi èmi nílà ká ìtẹ̀mí èmi ọ̀ sọ pé bíbì kan là á fi ń tẹ̀lẹ̀ òkè sọ́ọ̀kì àti ìsàlẹ̀ kínní àti ìsàlẹ̀ sọ́ọ̀kì bọ́ba ipá nídìí ká fomi ká fọwọ́ ká fọwọ́ pa kan torí bọ́yọ́ dọ̀tí èwo ni làákà ìtẹ̀ náà wí pé kéèyàn fọwọ́ pa ntí làákà ìgbogbo wa ó wí ni pé ìsàlẹ̀ òun ni ìsàlẹ̀ tá a fi ń tẹ ilẹ̀ ni ọlọpọsìtì rẹ là nẹbi lọlọrun sallallahu alaihi wasallam àlejò ní law kana ad-dinu bir-ra'yi law kana ad-dinu bir-ra'yi lakana asfalu al-mas'i awla bil-mas'i min a'la àbárò pé ká máa fọwọ́ pa ìsàlẹ̀ kéèyàn gbẹ́sì òkè báyìí kó wá fọwọ́ pa ẹ́ fọwọ́ pa àbárò àwọn tí ń ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ o òkè ń náà lọ́ọ́ fọwọ́ pa kọ́dà bí òyí nǹkan kan òyí bọ́lọ̀ ń ti fi rán ànábì sallallahu alaihi wasallam àpẹẹrẹ kejì alukur'an karimu ni sọ̀rọ̀ kan dáa tó bẹ̀lẹ́ yọ dáa jùlọ kò sọ̀rọ̀ kan dáa tó alukur'an bẹ̀lẹ́ ọ̀rọ̀ kan dáa jùlọ. anabi wa dé nínú hiitu olúwa kọ̀ fún mi rọ́ọ̀kìán àwọ̀ sàgìdà ọlọ́run ní gbọ́dọ̀ ké Kùránì tí ń bá wà ní rùkú àbí wà ní ìforíkalẹ̀ kí ló dáa tó kéèyàn máa ké gbogbo òun tọ̀gbẹ́ làákà yìí lè sọ bẹ́ẹ̀ fún ya ọba ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bó ké ń ké ń rùkú bọ́ parí tó tún ọmọ ké ànábìlọ́lọ́ ìgbọ́dọ̀ ké kuraani tí n bá rúkú nǹkan mi ni máa wí subhana rabbi alaabi. olúwa tó kọ̀ fún mi pé bí n bá forí kanlẹ̀ ìgbọ́dọ̀ mẹ́nu lé àyà kan inú ọ̀rọ̀ tó dáa ju alukuraani karim mi ni kí n máa wí kí n máa pé subhana rabbi alaala. àti làákàyè culture civilization tiwa nìkan tí ọmọ gáìdì wa pélé ìdá ilé yóò dá o. òpè pẹ̀lú àwọn àpẹẹrẹ méjì yìí ọ̀yọ́ ti yé o ǹjẹ́ a ti ya lọ bẹ̀rù ni pé kọ́mọ kí wọ́n pọ́n àpá àlé kọ́dà kéèyàn gbà gbogbo rẹ̀ náà á bí ọlọ́run àtàlẹ́bí èwo lọ́yọ̀ǹda ni o èyí tó bá ti ọ̀yọ̀ǹda àníṣe o nítí ń jẹ́ pé mùsùlùmí ni wá náà ni o ti rí kọ́lítọ̀ táwa dàgbà mọ̀ àti lọ́rin yìí àti gbogbo ilẹ̀ yorùbá gbogbo bí a ti ń sọ yorùbá nàìjíríà yìí kọ́lítọ̀ tá a dàgbà mọ̀ ni pé ńgbà táwa ń kéke bẹ́ẹ̀ bá ń tọ̀ lóòró kọ́ra àwọn gbàǹdìgbé gbẹ́gbẹ́rẹ́ má tọ̀ má tọ̀ bí kèfèrí àyè bẹ́ẹ̀ kọ́ adàgbà tán tó mọ̀ pé àṣà nàbì tọ̀ lóòró yìí sallallahu alaihi wasallam àwọn tí ń sìn máa ń na ọmọ èké ńgbà wọn rò pé kíni wọn rò pé ntọ́lọ̀ làwọn ò ṣe nù ń sìn bẹ́ẹ̀ nù tíra pé ńgbà nẹ́bẹ̀ẹ́ ní kọ́ọ̀tà àti tọ̀ lóòró ní kọ̀ǹdíṣàn wàrà ń fi kọ́tọ̀ ní kíni. من أتى النبي صلى الله عليه وسلم إلى سباتة قوم فبال قائما النبي níbi àti tọ̀ ní àtàn àtàn àwọn àdúgbò kan yọ kan ànábì rí i pé bóun bá bẹ̀rẹ̀ máa tọ́ bí ẹ̀gbin tí ó ta sí òun láagun ó ju orí òró làmẹ́bí tọ̀ àṣekè sọ ọmọ ná ọmọ ná ni wọ́n máa pè fún wa pé ọmọ tọ̀ bí ọmọ ná ọmọ ná ni máa tọ̀ àwa náà sì ti máa gbé ẹ̀mí ọmọ náà o máa tọ̀ lóòró o wọ́n máa ná yẹn sí kékeré kí ló fà torí pé culture làákàyè nìkan la rely lórí. bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ pé mùsùlùmí ni mí ọmọ béèrè èwo ló bá a mú nínú tí kọ́lítọ̀ rẹ wí èwo ló bá a mú nínú tí èdè rẹ wí nínú tí làákàyè rẹ wí èyí ò ní jẹ́ pé èèyàn gbọ́ ló gbọ́ o ó sì jọ ọmọ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam. torí náà Ubayy bin Ka'b bó ti ṣe nu o Allahu wa a'lam. ليهنك العلم يا أبا المنذر الله لا إله إلا هو الحي القيوم نعم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله olùwọba tí ń jẹ́ allah ìyẹn ni pé ẹni tí ìjọsìn òun nìkan ní ìjọsìn tọ́ sí ìtumọ̀ allahu olùwọba tí ẹnìkan lẹ́tọ̀ọ́ ká sìn pẹ̀lú gbogbo ọ̀nà tá a fi jọ́sìn àyàfi fọlùwọba kan yìí allah òun nìkan lọ́tọ́ sí. la ilaha ìlàhù kò sí ẹnìkan sẹ́ tó tó jọ́sìn fún àfọ̀nkàn yìí náà gbogbo ẹni gbogbo ẹ gbogbo ẹlòmíì tó bá ní wọn máa sìn àtẹ̀sìn kékeré àtẹ̀sìn ńlá fèèkì ni o ọlọ́run nìkan ló di sáàbù kájọ́sìn fún mo ní àti ẹ̀sìn kékeré àti ńlá kálá gbogbo wọn tí wọn sọ fún pé a bàbá nítorí màá yìí lòun fẹ́ máa ṣe yìí wọn lọ́lọ́run wí bẹ́ẹ̀ o wọn là nẹ́bí wí bẹ́ẹ̀ o ní a ọba jẹ́ ọmọ tèmi o ní o faramọ́ o a o ní ọmọ sìn ọ́ náà nù ní ọmọ sìn ọ́ nù àdéhìí bẹ̀rẹ̀ hásìmì sọ̀hádìí ànẹ́bí sallallahu alaihi wasallam àmà bẹ́ẹ̀ pé gbogbo ẹni tí tí ń tẹ̀ láṣẹ nìkan kọ́dà bá ṣe nípa kótó lọ́hùn ń jọ́sìn fún ni tọ̀jẹ̀ dìgbà tí yẹn bá ń forí kanlẹ̀ fún yẹn kó tó sùn torí náà dákun má lagídí o má dáràn sí rẹ lọ́rùn o kọ́mọ wa dọ̀ràn tí wọ́n bá ń hànà hàn nínú rẹ́kọ́ọ̀dù rẹ láti yá mà pé àwọn tí ń sìn ọ́ nìkan ń ò sìn mí ẹ̀sìn bò nígbà tó o ti ń pé wọ́n kọ́ tọ́lọ́run ni ọlọ́run ní wọn ó dìde ìwọ ní wọn ó jòkó ọlọ́run ní wọn ó yà sọ́tún ìwọ ló sì ló wọ̀ ọ́ torí pé o bí wọn ọlọ́run ní abọ́wọ̀ fa òbí ara ẹ̀ náà tún nù ìbọ̀wọ̀ fóbi náà tani ó júwe rẹ̀ fún wa ọ̀lọ́lọ́ otherwise èèyàn kọjá náà. bíbẹ̀ ẹ̀kọ́ àní mọ̀bí ọ̀yà dúró èèyàn ó ti kọjá àlà tán lọ́bi jẹ́ pé gbogbo nǹkan àfi ká tún béèrè pé bó lọ́lọ́run fi rán anabi sallallahu alayhi wa sallam. alḥayu olúwa ọba yìí ọba aláyé ni o olúwa sọ bó kú o ọba tí ń bẹ lọ́lọ́run o kọ́dà bí wò ó rí o alḥayu ọba sẹ̀mí lọ́lọ́run o. القيوم القائم بذاته والقائم على غيره وبغيره olúwọ́ báyìí lọ́ba tó dá tó ọ̀dá dúró fún rẹ̀ ó tó ọ̀rọ̀ rẹ̀ gbọ́ òun náà tún wá ní ó tó fún gbogbo nǹkan míì tó kù gbogbo nǹkan míì ò lè dá dúró bí ọba sọlọ ọlọ́run ní ń jẹ bẹ́ẹ̀. الحي القيوم لا تأخذه sinatu ولا náà ọba táwọn ròyìn tí ń ròyìn ààrẹ yìí òun lọ́ba tí ètò gbé gbẹ̀lẹ́ yóò sùn olúwa ètò gbé gbẹ̀lẹ́ yóò ṣe kíni gbẹ̀lẹ́ yóò sùn láta àkóhóhó sinatu wàlà náà láàrin yìí náà nínú àyà táwọn èèyàn mọ òun ni àyà kò sí àmọ́ kéku ké lọ́pọ̀ tọ́pọ̀lọpọ̀ ń ké o bọ́lọ̀ ń ti sọ kalẹ̀ kí wọ́n ń ké o kò sì dá o eléyìí ní sẹ́yìn ìjẹ́ máa gbọ́ ìmọ̀ báyà yẹn gbọ́rú ẹ o láta àkúdùwò sèmínátù sèmínátù òfin nùnù kan kún o nùnù ẹyọ kan sínà tún sínà tún òògbé títa ni wọ́n ń pè ní sínà àmọ́ sèmínátù láta àkóbòwò sèmínátù à dákun má gbúdọ̀ ẹ̀ má o kódà o. báwa náà bá rẹ̀ ní ń ké bẹ́ẹ̀ ara wàtà àwànú alàlùbẹ́rẹ̀ wàtàkùwà ẹ̀pà kíyèsí wọn gbá ẹ dáadáa ẹ wò yìí dáadáa kò sí ṣáda lórí ẹ o nínú ẹyọ kan náà ni o láta àkóbòwò sinatun sinatun لا تأخذه sinatun ولا نوم olùwọ́ba kì í tó gbẹ́bẹ̀ǹdẹ̀ yóò sùn lahu ma fi samawati wa ma fi al-ard tí ẹ sì ní gbogbo ń ti ń bẹ ní sánmà àti nínú ilẹ̀ àti lórí ilẹ̀ gbogbo ń ti ń bẹ ní sánmà àti ilẹ̀ òun ló ní gbogbo wa wà àti ntí mí àti ntí èmi. ó tún júwe fún wa bí àyà mi ó ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a kò sí exception jami'a gbogbo ntí ń bẹ lórí ilẹ̀ àti inú rẹ̀ àwa la dá fún yín o. lahu ma fi samawati wa ma fil ardi àti ntí ń bẹ ń sánmà àti ntí ń bẹ ń nù ilẹ̀ àti lórí ilẹ̀ tolú ọba ní gbogbo ẹ̀ o. من ذا الذي يشفع عنده إلا بإذنه olúwa ni ẹsìn ni ẹ má tanra yín ẹnìkan ò tó sì pẹ ẹnìkan lọ́dọ̀ Ọlọ́run àfẹnì Ọlọ́run bá fún pàmíṣàn ẹnìkan wọn máa tán ọwọ́ náà tán rẹ ẹ̀dá sí wa lọ́rùn bó Ọlọ́run ọ̀hún tó lọ́dọ̀ Ọlọ́run ìkọjá ayọ̀mọ̀ ànábì adama pọ̀ o especially ní ilẹ̀ yorùbá yìí pẹ̀lú little interaction tí èmi ní pẹ̀lú àwọn elédè mi èmi ọ̀rẹ́ àwọn tí máa láyà sọlọ́hún pàtàkì jùlọ àwọn tó ń pẹ́ra wọn láàfà ní ilẹ̀ yorùbá yìí ọ̀rọ̀ àsọjù àsọjù sọlọ́hún. ọ̀kan ṣẹlẹ̀ níjọ́ kan bàbá náà ọlọ́mọṣà foríjì wọn bàbá wà láyé ní ọ̀mí òṣìṣẹ́ mọ́ lọ wọ́n lè mọ ọ̀mọ́ láì dáa wọ́n lẹ́nìkan jáde láyé àwọn àbúrò rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n náà ah, bọ̀dá wa ti sàsọ́ọ́lẹ̀ kọ́dọ̀ ọkọ̀ kalẹ̀ ó sì sọ fún wa o pé bóun bá kú ìtẹ̀ mùsùlùmí ni kí wọ́n lọ sin òun sí o. ẹni ọjà àgbàlagbà ńlé wọn ló sì jáde ń sìn fún wọn pé ẹ wá sin sí àyín ẹ lóun lòún wí bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá bí yín ẹ lóun lòún wí bẹ́ẹ̀. kọjá yìí nù. inú téèyàn gbọ́dọ̀ yí padà olùwọ́ba lẹ́sẹ̀ ni ẹni ọba yíwà sí yíya òkú kan padà ẹ̀ṣẹ̀ ni fún ọ ó ti wúlò ó ti tó nǹkan rẹ̀ ọ̀gbọ́dọ̀ bá yí padà kí la fẹ́ gbà ń bẹ́ẹ̀ wọn bá àmọ́ pàwọn náà là gbà àbí. àwọn nǹkan wọ̀nyí yóò dáràn sí yàn lọ́rùn lọ́dọ̀ ọlọ́run tí ó sì sí nídìí fún un. èyí wọn ò pé wọn fìyàn joyè èyí wọn ò pé wọn mú yàn lówó ní ẹ sì náà yọ tán kí lèyàn dáràn sí rẹ lọ́rùn sí. ọ̀rọ̀ asọ́jú kódà o kódà o olùwọ́ba ní manzalazi ta ló ń tọ̀ manzalazi ta lẹ́ni náà tí ó pé wọn ó gbìyà ẹnìkan lọ́dọ̀ òun ọlọ́run tí ó pé mi ọ sí pé ẹnìkan lọ́dọ̀ òun ọlọ́run ìlà lè èmi àfẹ́ni òun bá yọ̀ǹda fún o tẹ̀ǹtẹ̀ òun bá yọ̀ǹda fún nìkan ẹnìkan tó wá bẹ̀bẹ̀ wájú òun pẹ̀lú àfẹ́ni tó òun bá yọ̀ǹda fún o. níbi àyà yìí làwọn àlùfáà ni wọ́n ti máa mú pé gbogbo ìsìnpẹ̀ èèyàn ó ní májẹ̀mú méjì conditions méjì nbẹnu àkídà ahli sunna wal jamaa aṣàfáà kásìkì ara ẹni yóò wọ nbẹláyé yóò ṣẹlẹ̀ lálùkìyàmẹ́nà inú ẹ̀ ń tọ́lọ́wọ́n yọ̀ǹda fún kóṣìpẹ̀ ọ̀nà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam bọ́ọ̀ bá fẹ́ ká nẹ́bí o ti pẹ̀ rẹ sọmọ́ntọ́ máa ṣe ànábì ní gbogbo ìgbà tí làdáni mọ́sálásí bá ń pèrún ntí bá ń wí òun náà máa ṣe kínní máa wí èyí wọ́n kàn máa rojọ́ lọ gbáà bọ́ba wa pèrún tán ọ̀wá sàdúrà ó pé allahumma rabba hadhihi da'wa at-tamma was-salati al-qa'ima ati muhammadan al-wasilata wal-fadila wàbàásù màkọ́mọ́m mahmudan alladhi wàhátà jọ́mbẹ̀ ń náà o mọ́tò fi mí kún o innaka la tukhlifu al-mi'ad kò sí ń bẹ̀ o kò sí ń bẹ̀ o wàbàásù màkọ́mọ́m mahmudan alladhi wàhátà o bá nàbì ti wí mọ́nu o bó ti ní o wí mọ́nu o gbogbo ẹ̀yin làdá ni mọ́sálásí o ńgbà àti dáàtọ ẹ̀yin làdá ní ká kìlọ̀ fún yín náà inú àdáda lẹ́sìn tí wọn ò dánrú ẹ̀ wò yí lójú ayé ànẹ́bí ẹ̀ má fi kún òní kí làdá ní oṣù tí wọn ti ó pè mú mọ́sálásí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر kọ̀dá o kọ̀dá o àní ẹ̀sìn ni tí ó ní ìlànà bó lọ́lọ́run ti fẹ́ ntí mo wí lẹ́ẹ̀kan náà nù làákà ìlàrò débẹ̀ pé á kéèyàn ṣàwùjù ó ṣe bímìlá yìí ó bá fẹ́ pè ó. aláǹdẹ́bí ní kọ́dọ̀ ọlọ́run ní má ké kuraani lórí ìrùkú kí má ké kuraani lórí ìforíkalẹ̀ òfin ni ìlànà ni. látàyè Bilal apẹ̀rún anabi sallallahu alaihi obìdórí ibn Umm Maktum obìdórí Sa'dul Qurb gbogbo àwọn akẹwọn anabi sallallahu alayhi wa sallam kọsọkan tí máa ṣetán tí ó pẹrun jọ wà tún ní a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim ìwọ ọmọ wí ń bí yín la wí àbí ní ń lomi ọ̀sà borí pé gbogbo nǹkan náà wọ́n ọ̀dà ò pé nǹkan kan ọ̀dà wí ni pé ẹni ọlọ́run fẹ̀sìn rán ó ní ọmọ ṣe bẹ́ẹ̀. torí náà ẹni ọba fẹ́ ká anábì ó sì pẹ̀ ń wo ọlọ́run kó bí ó sì pẹ̀ gbogbo wa kò sẹ́ni tí ò ní gbì ìtì anábì ó sallallahu alaihi wasallam mọ́jẹ sẹ́ rí ọjọ́ lójú o anábì náà wá ní ẹni ọba fẹ́ ń sì pẹ̀ ń kóun náà máa tọrọ àdúrà yìí fún mi sallallahu alaihi wasallam man zal ladhi yashfa'u 'indahu ìlà ìbùnú olúwa ní kò sóńtọ̀ ọ̀hún o kò sóńtọ̀ ọ̀hún tí ó lóun lè gba ẹnìkan lẹ̀ níwájú òun ọlọ́run àtẹni òun bá yọ̀ǹda fún mọ̀ wá ní májẹ̀mú méjì ní ṣàfáà ní májẹ̀mú alákọ̀ọ́kọ́ ní ìlà bí ìbùnú yìí bọ́lọ́wọ́n ọba yọ̀ǹda fún ọ òtó bẹ́ẹ̀ kọ́ ọ má ti pẹ́ nìkan májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ẹni tó sì pẹ̀ fún ọlọ́run gbọ́dọ̀ yọ́nú wàlá yashfa'una illa liman irtada àyà mímu ọlọ́nlẹ́nìkan ò tó kọ́ máa wá sí pé ẹni tí àwa ń bínú sí tó wù wá ká bínú sí àmẹ́ni ó gbìyànjú bó ti lè wọ́ ọmọ ọwọ́ àkùdíẹ̀ káàtó bá a láì sí lófijọ́ jẹ́ pé mìnàníwá ìṣàfà nínú àwọn ọ̀nà pẹ̀ tá a nábì ó ṣe fún wa lálùkìyàmà òun làwọn kan tíṣẹ́ wọn kù díẹ̀ káàtó ọyẹ wọn lọ tọ́náwó wọn tó wọ àlìjánná ànábì onídàkùn yọ̀ǹda wọn ọlọ́run ọlọ́run yọ̀ǹda àwọn eléyìí fún mi olúwa làá sì wọn. àwọn míì àwọn ó ti wọná ànábì ni ó ti pẹ́ pé tí wọ́n jẹ yìí tó ọlọ́run yọ̀ǹda wọn ọmọ làlìjánná àmọ́ gbogbo wọn ànábì jọ rinlẹ̀ pé àfi kíkéni bó kéré jọ náà gún lọ ẹbọ gbọ́dọ̀ sí lọ́rọ̀ wọn o wọn gbọ́dọ̀ sí nǹkan míì pẹ̀lú Ọlọ́run láyé ńgbà wọn wà láyé o wala yashfa'una illa liman irtada gbogbo owó jìnnà kó burú tó má fẹ́ bọ kún ọ̀rọ̀ rẹ o ó léwu o gbogbo nǹkan yòókù ìpè ànábì lè ràn án ànábì náà lóun ò ní í sípẹ ni ọ̀sẹ̀ bọ́ o olúwa náà wí bẹ́ẹ̀ o inna Allaha la yaghfiru an yushraka bihi torí náà bọ́ bá gbọ́ táwọn àlùfáà ń pariwo tí wọ́n múra pé ẹ má ṣẹbọ o ẹ má yọ lóòṣà o àtẹbọ gbàlódé àtẹbọ jọ̀hún àtàgbọ́mọlà àtàlágbó gbogbo rẹ bọ́ni ẹ dènà sí gbòǹdé yẹn ọba fi máa pe nǹkan kan pòun ni ó ṣe nǹkan kan lẹ́yìn ọlọ́run ẹ̀bọ̀ ni o kò sí ẹ̀ṣẹ̀ tó tóbi tó lọ́dọ̀ Ọlọ́run o inú tó lè hàn náà ká nábì ó sì pẹ èèyàn sallallahu alaihi wasallam òní kéèyàn ọsẹ bọ gbọ wà láyé o. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم olúwa ní gbogbo nǹkan la mọ̀ àtẹ̀yí tí ń bẹ wájú yín tẹ́ ẹ dájú kọ àtẹ̀yí tí ń bẹ lẹ́yìn yín gbogbo ẹ̀ la mọ̀ ya'lamu ma bayna aydihim wà má kọlìfà wọn àwọn àlùfáà onítẹ̀síìrù ọ̀nà méjì wọn gbà túmọ̀ bayna aydihim wà má kọlìfà wọn wọn ni ya'lamu má bayna aydihim ibi wọn kọjú sí wà má kọlìfà wọn ibi tí ń bẹ lẹ́yìn wọn ibi gbogbo wa kọjú sí ta àti ìmọ̀bọ̀ níbi ó ti rí níbo ni ọ̀nà àlùfíàmà ya'lamu má bayna aydihim bẹ́ẹ̀ yẹn bá sì kú ò láyé kí ló fi sílẹ̀ kí ló fi sẹ́yìn ẹ̀ ayé ìyẹn ni pé ọlọ́run máa ọ̀run àti kíni àtayé. lọ́nà míì ya'lamu ma bayna aydihim ntí wọ́n ń rí lọ́wọ́ báyìí ti ń bẹ wájú wọn kí là ń rí lọ́wọ́ báyìí ayé. wa ma khalfahum èyí ti ń bẹ lẹ́yìn wa tá àti ìmọ̀bó ni ó ti rí ọ̀run olùwà ní gbogbo ẹ̀ la mọ̀ o ya'lamu ma bayna aydihim. وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ọlọ́run lẹ́nìkan ò sì lè ní mọ̀ kankan nínú mọ̀ wọn ọlọ́run àbí tóun bá kàn bùn ilá bìmá ṣá olùwà tún ń bò mí wà má ó ti tún mí nàlẹ́ àìlùmí ìlà kọ́ni olùwà ní kò jẹ́ àfa onímọ̀ ọmọkéwu díẹ̀ lọ́mọ o díẹ̀ kínkín ní báyìí lọ́mọ nínú ọmọ ọlọ́run o wàlá yuhituna bi shay'in min ilmihi illa bima sha ẹnu ìtọ́ bá wù ú lọ́kàn fún wọn ni ti sọ fúnra wa lónìí náà èyí tó bá fún ọ dúpẹ́ rẹ̀ èyí tó bá fún ẹlòmíì náà má bínú rẹ̀ kọ́ra bọ́jọ́ máa kéwù rẹ̀ ọlọ́run bá gbàdúrà apá àtọmọ kéwù ma kéwù jù lọ ṣe bá nẹ́bì ti ṣe fún òbá yìí ọ̀fọwọ́ gba aláyà onílé yá àníkalẹ̀ ẹlẹ́mọ̀ ó ti dànù bọ́fẹ́ bó ké òbá yìí ọ̀mọ kéwù tà nẹ́bì o àmọ́ níta ń sọ ni pé bọ́ ọ bá kọ́yàn ń kéwù tọ́rẹ́ lómìn ntí òjé kọ́ gbádùn jù náà ni pé ọmọ kéwù wa nínà ọmọ kéwù wa nínà ọmọ kéwù wa ẹni ọkọ ní ìdádí ọkọ ní sànàwí ọmọ kéwà ọgbà first degree ọmọ kéwà ọgbà second degree ọmọ kéwà ó di dòkútórù à lọ́gbà o pé eléyìí ti ké gbígbé akọlọ o ọ wà nísìnyí. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء wọ́n sin àkọ́ sí yòówù tẹ́ gbàgbé wá sin àkọ́ o àbí àbẹ́jì gbàgbé wá sin à láta àkójòwò sínú tóun wá sin àkọ́ sí yòówù as-samawati wal-ard olúwa bá ní kò sí yòó ọ̀hún ọlọ́run ọ̀fẹ́ ó gbogbo sánmà àtìlẹ̀ kí ni jẹ́ kò sí yòó ẹ̀rí pa àtúmọ̀ rẹ̀ nígbà tá a ti ń kò sí yòó náà là ń pè ó níbi èyí tí ẹ̀wọ́ ò rí nu dictionary làbí ní má fi dictionary tó alukurani o èyí tí wọ́n ò rí nu dictionary ntí wọ́n pè kò rí sí yù fún ọ ní kíni kíni wọ́n pè ètíà ètíà lárúbáwá ń pè ní kò sí yù. nígbà ọlọ́run wa júwe kò sí yù tiẹ̀ kàmáfi asar ibn abbas radiyallahu anhuma. قال الكرسي موضع القدمين الكرسي موضع كرسي تلون إبيا سير لوا سي أغانو تيانو àwọn ọmọ láti pé kòrìsíyù má tu lága o má fi dikisánárì tú gíní má má fi tu alukurani o wọn bá kìlọ̀ fún wọn ò bu ọ wọn ń sọ òdodo fún ọ ní o àyè máa fi múndídù máa fi dikisẹ́nárì túrú ọ̀rọ̀ ọlọ́run o ànábì ní túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run o sallallahu alayhi wa sallam torí náà olùwọ́ba ní kò sí yù òun ọlọ́run ọ̀pẹ ọgbáyé ọ̀tọ̀ ní kò sí yù ọ̀tọ̀ ní alẹ́ àràkí ànábì sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ bá lẹ́ kọ̀m̀pìà kòrìsíyù àti àlàárà sí bí ìgbà téèyàn ju nǹkan kan sáàárín ibi tó tẹ́ bí ìgbà téèyàn kan ju bí ẹ̀ dírọ́pù nǹkan síbẹ̀ yẹn àti àrísì tún tóbi ju kínní kòrìsíyù lọ kòrìsíyù lọ́lọ́run sì ní wá sí àkòrìsíyù hú àsàmáwá ti wà lá bóun ni àlàárà tí ó ti tó àwọ̀ ọ̀mà wọn mú yàn sí nǹkan pọ̀ mọ́ntọ́ mọ́ níbi ẹnìkan wá bá ìmáàmù Málìkì bó ti ma kéwú tóun náà ó ní arrahmanu ala al-arshi istawa òun kanú alukur'ani pé ọlọ́run ti ń bẹ lórí àlẹ́ àràsí rẹ̀ kayfa istawa bó ló ti wà ń bẹ́ ẹjú ìfún wa ọ̀rọ̀ gbọ̀kú ni àbóso ń bẹ àbójòkó ni ìmáàmù Málìkì ni à al-istiwa'u ma'lum wal kayfu majhul amatuma ìtawà nínú èdè àmọ́bò ńtọ́ lọ́n ti rí amatuma kòrìsí yù nínú dikisánárì àmọ́bò ní kòrìsí yù tọ́ lọ́n ti rí àwọn ọ̀ma o àmọ́ o kò fi hàn wá o wọ́n so àlò ànihò bèdà kéèyàn wá pẹ̀lú kéwù tó wọ́n máa wádìí research ṣe research irú research tó máa ṣe nu àdádálẹ̀ sí lọ́ndálẹ̀ ọ̀fẹ́ àti màmú máàlìkì ti kìlọ̀ kéèyàn ọmọ ibi tí ó gbà á rìsáàcì lọ o bọ́rọ̀ bá dọ́rọ̀ ẹ̀sìn o mà gba rìsáàcì tá a máa fi da tó ti hàn máa fi dàrú máwọn èèyàn lójú ẹ̀sẹ̀ ní fún ọ gbẹ̀ntì máa ṣe ń tẹ̀lé irú rẹ̀ náà ẹ̀ òun kó bára rẹ o àkànní òun náà lè wọ láìbìrì nísìnyí kọ́kàn mú tíra kan kókó mi náà kà tuntun kan ṣé gbogbo ní tíra náà lóòótọ́ kìí ṣe gbogbo nǹkan kọ ní àléébù bá ta sa àyànmọ́ná. torí pírọ́blẹ́mù ẹlòmíì ò tí ì kè yé bìsín náà pé tíra báyìí mo ti kà á gbogbo tíra náà kọ́ náà. torí náà olùwọ́ba ní wasi'a kursiyyuhu as-samawati wal-arda wa la ya'uduhu hifzuhuma àti sánmà àti ilẹ̀ bí wọ́n ti tóun náà ìsọ́ àwọn méjèèjì ọ̀ka ọlọ́run lágara ọ̀nà ní kankan wala ya'uduhu hifzuhuma wa huwa al-aliyyu al-azim ọba tó ga lọ́lọ́run ọba tó tóbi ní olùwọ̀ ọba eléyìí ni ayatul kursi a'zamu ayatin fi kitabillah kásọ̀ àǹfààní ayatul kursi yìí kan ìgbà àǹfààní bá wà ànábì ọ sọ fún wa ìwọ ni ọmọ máa lọ hun tí ò wí pé ẹja fún yín lílo rẹ̀ èyí tá ànábì bá wí àní parọ́ àní gbé pamọ́ ẹsẹ̀ ní fún àfa àtọba máa kóun náà gbé pamọ́ ànábì fi ó fún wa ní lílo ayaka al ń bẹnu Sahih al-Bukhari ń bẹnu Sahih al-Imam Muslim ìsọ́ ìsọ́ tó ju ẹ̀wù rin lọ ọ̀nà ayatul kursi. wọn náà lè pé èmi náà máa ké kursi yìí ó ké dáadáa ṣéètì nàtù náà ni àbí wá síá ìlàbílẹ̀ ọ ké dáadáa kursi yìí bọ́lọ̀ ti sọ̀ kalẹ̀ lànàbí ni yóò ṣiṣẹ́ bá ń fọ kìí ṣe ìdí wọn ké. ìsọ́ ìsọ́ gidi òun ní ayatul kursi yìí fún wọn mùsùlùmí. Abu Huraira radiyallahu anhu àdéhìí náà gùn bàtà sọmara ìtẹ̀ nítorí àsìkò Abu Huraira alànàbì fi mí sọ àwọn nǹkan ìgbàká tí wọ́n gbàjọ kótó di pé ó dásìkò tí wọ́n gbé fáwọn tí ó ní níbi nǹkan tí wọ́n kórè lóko. ó níbi tí n ti ń sọ mọ́sáàrì pé ńgbà alẹ́ bá sùn tán ẹnìkan wá tí wọ́n á ń dín bù à nǹkan tí gbogbo mùsùlùmí ni ni wọ́n fẹ́ máa dín òun bá gbà mú kò mọ̀ fún ànábì fẹ́ nìkan sọ ohun tí òun fẹ́ máa dín bù á nígbà mọ̀ gbà mú ní bá ń bẹ̀bẹ̀ dákun òun náà kọ́ ìlú lé ní bùkátà ní ọlọ́sà kò gbogbo àrò ilẹ̀ ìlú ẹ̀yà wàlí hájà fámìlì pọ̀ ní ọ̀dà Abu Huraira ní fa rahimtuhu fa rahimtuhu àánú rẹ̀ ṣe ní àtàwọn sọ̀ abẹ́ aláàánú ni wọ́n Abu Huraira ní gbọ́ kótóró a ah, mo fi rora mi wò pé èso eh, ní òsín dáhùn ọmọ wọn jẹ lé tọ́ ọ̀gbọ́dọ̀ wá máa wò máa lọ. Abu Hurairah takunta anabi ni ó ṣe torí anabi ni má jẹ èèyàn ó dín náà lóbi ní gíní máa sọ kò sì gbá láyè kó dín ntí wo ṣe tó burú ni kò wá sọ pé ọ̀dà ẹ̀ máa mú díẹ̀ ń lọ inú ìjọ ni ọmọ sọ ọ gbọ́dọ̀ gbòòyàn o ọba ìpẹ́ lómi lónìí ni àánú ọ̀wà gbé débi kọ́dà pẹ́rẹ́gì kan náà ni ẹ bu àkàrà o kò gbọ́dọ̀ bu pẹ́rẹ́gì kankan o Abu Hurairah gbà láyè kó ṣe kínní. kò bu nǹkan kan o àmọ́ kò mú kò mú nígbà tí tí wọ́n lé mi ọsọ tí ó yí nǹkan kan ò ti bá a ní má kó lọ àmọ́ gbọ́dọ̀ wá mọ́ o àwọn aláyé òun náà ní wá mọ́ o. nígbà ó di àárọ̀ ọjọ́ kejì Abu yọjú nítí ọjà máa nípa anabi kọ́ran máa fi àwọn tọ́pamọ́ hàn anabi ńgbà Abu Huraira kó tó máa yanu sọ̀rọ̀ ànábì lọ́kọ́ wífọ́ Abu Huraira pé ya Aba Huraira ma fa'ala asiruka al-bariha èèyàn rẹ tó gbámúlà náà bò ní à Abu Huraira ní ẹ ti mọ̀ pé à ọ bẹ̀bẹ̀ ni orojọ ní àwọn fámìlì àwọn àmọ́ o àmọ́ o ntọ́jú ẹ̀ ń jùlẹ̀ ànábì sallallahu alaihi ni pé ó lóun ò ní wá mọ́ o àánú rẹ̀ ṣe mí mo jùlẹ̀ àmọ́ sàdéhùn fún mi pé kí ni òun ò ní wá mọ́. فقال النبي صلى الله عليه وسلم كذبك وسيعود وقرآن قد أبوه كذبك وسيعود irọ́ lọ pa fún ọ ń padà bọ̀ ẹ máa wọ àwọn sọ̀hádà nẹ́bí ẹ̀kọ́ kan nìyẹn Abu Hurairah ni فعلمت أنه سيعود لقول الرسول صلى الله عليه وسلم إنه سيعود ó ní mo ti lọ́ọ́ múra rẹ̀ kalẹ̀ mo ti mọ̀ pé ń padà bọ̀ torí pa nẹ́bì ni yọ padà wá báwọn ti rí nu ní dáwùtò ànẹ́bì sallallahu alaihi wasallam ni mo gbà pé ń padà bọ̀ sáà nẹ́bì ti ní ń padà bọ̀ ń padà bọ̀ mo ti wá lọ múra kalẹ̀ dé ó sì padà wá lóòótọ́ ńjọ́ kejì yóò tún máa bu gíní mo bá tún gbà mú pé ìwọ kan yìí náà ọlọ́ba tún fi ẹ̀bẹ̀ mọ́lẹ̀ ọba tún yóò gbé àdákùn ọ̀dà ọba jù ú lẹ̀ lálẹ́ yìí òun ní wa máa o àbúrò rírà ni ọ̀rọ̀ ẹ̀mùtù àánú rẹ̀ tún tèmi mo jù ú lẹ̀ mo ní ọgbọ́dọ̀ débi wọn o ó lóun gbọ́ ànábì ló ní kọ́ bí Abu Huraira pé máa fá àlà àṣírùkà ara bíbò ní sọ́wọ́ a ọwọ́ abẹ́ ti wí o àmọ́ ní tó tún ṣe ní o ní tó tún wí ní jí mi jù ú o àmọ́ nísìnyí o jùlọ wọn ní wá mọ́ o jùlọ wọn ní wá mọ́ o ànábì ní kadhabaka wa saya'u òkúrọ́ ní ń padà bọ̀ Abu Huraira nígbà tá ànábì yìí ní ń bọ̀ mo ti mọ̀ pé ń bọ̀ mo ti lọ́ọ́ gẹ̀gùn kalẹ̀ dé ó dénjọ́ kẹta yóò tún máa jẹ́ kíní bù mọ́ bá gbà mú ó tún wá kò sí ẹ̀bẹ̀ tó bẹ̀ lójú <laughs> òní ni òru kẹta tó o ti ń pò ní wá mọ́ tó o sì ń tún padà wá ọ̀nà ọ̀dà tí ń bá lóore kan ti ń ṣe fún wa bó rẹ ra nǹkan mo ti mọ̀ pé kò sáwàá wí mọ́ mi má àmì mi náà lè ní nǹkan kan tí ń ṣe fún ọ ẹni ó gba hadithi yìí wá ó ní wakanu aḥrọ́fọ̀ náà sí alẹ́ fẹ́yì wakanu aḥrọ́fọ̀ náà sí àwọn sọ abẹ́ ìfẹ́ gbọ́ kóore kan bẹ́ẹ̀ bì kan wọ́n sojú kòkòrò rẹ̀ ìwọ lóore kan tó lè ṣe ní <laughs> olóhùn náà lóore kan tó àjágbọ́ <laughs> ó ní ìdá awọ́ ìta ilẹ̀ àfẹ́rọ́ọ̀ṣì tọ́ bá ṣe kí wọ́n fẹ́ sùn tó ṣe nǹkan kan mọ́ náà bá lè yàn á wá ilal firash ò ṣe nǹkan kan mọ́ oorun ló kù ìtumọ̀ rẹ̀ ni ẹ̀jẹ̀ pé ìtọ́ ṣe kò sí ìwòsàn tó tún dìde lọ tán tv ìlà àwáyíta ìlà firashi tọ́ bá ṣe tán tọ́ fẹ́ ṣe kí ni tó ti fẹ́ sùn tí ò sọ̀rọ̀ kan mọ́. واكي الله لا إله إلا هو الحي القيوم إلى تتمة الآية توفيق بارين آية طبعا سيدنا توفيق سنة توكيو طبعا سيدنا لا يزال من الله عليك حافظ ولا يقربنك أو لا يقربك شيطان حتى tó sì bẹ̀. bọ́ ọba fi ṣe bẹ́ẹ̀ ìsọ ọlọ́run ọ wà lórí rẹ ṣètọ́ nìkan ò sì ní ẹ̀mí èṣù kan agbára èṣù kan ò ní lágbára lórí rẹ kílẹ̀ ẹjọ́ kejì ẹ̀ mọ́. a àbúrò rẹ̀ rà ní a ọmọ rẹ̀ lè a ọmọ ẹ lọ náà ni sọ̀tà ti gbin tí wọ́n ní kí òdin torípa nẹ́bí ọ̀sọ́ fún pé kó mú kalẹ̀ gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá ànábì ń wí fún yìí ànábì ò pé bọ́lá ti wá lọ́la o mú ni o àbúrò rẹ̀ rẹ̀ ní bàbá ni ọmọ lọ ńgbà wá di ìjọ kẹta ànábì tún bí mi pé máa fún alá àti ara bíbò ló ṣe ah, ní mo tún gbà mọ́ o àmọ́ záàmà bábò rẹ̀ rà ti wí nu záàmà àbúrò rẹ̀ rẹ̀ ti bìlíìfù ẹ̀ gbọ̀ǹkan ọmọ kàá reading between the lines àbú òrẹ́ra kan gbọ́ ó fi ọwọ́ ó mú lọ́wọ́ ó dìgbà tá ànábì bá tó kọ̀ǹfàmù ẹ̀ táwọn tó gbà pọ̀rọ̀ gidi ni pírọ́blẹ́mù tiwa lónìí nù bẹ́ẹ̀ni ká bá wí nǹkan kan bó tilẹ̀ wò ó dùn tó ọ̀yà wa confirmation lọ́dọ̀ ọlọ́run àtànẹ́bí o sọlọ́lá ọ̀sọ̀lọ́ nítawọ̀n ìyàtọ̀ nù o kọ́dà ńjọ́ tí wọ́n ṣe orúkú yàfẹ́ tá kéke ta tí wọ́n gba nǹkan pé a ah, kò sí rúkúyà ọ̀fẹ́ o wọn ò jẹ́ o wọ́n gbé dé Madina pàbí bá nàbí bá kọ̀ǹfàmù pé ká jẹ́ nítawọn ìgbà wájú nù bó ṣe yẹ káwa náà ò rí nù ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn máa fi làákà ìtú gbogbo nǹkan. ó ní záàmà ah, ọmọ olóhùn ní nǹkan kan tóun fẹ́ wí fa kí ló wí oníbà fẹ́ sùn nǹkan àtàl kò sí kankan ọlọ́run máa sọ mi ṣètò nìkan ò ní lágbára lórí mi tí lè má ànábì mi sọ́dà kọkà wàhùwà kàzùbọ̀ sọ́dà kọkà wàhùwà kà òrìlẹ̀ ìtọ́ sọ yìí òótọ́ ni o àmókùrọ̀ ni o ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ ọjọ́ tó kàn ti lọ ni àsokùrọ̀ lè sòótọ́ ìjókòó rẹ̀ wá pé kárí kó dodo lọ sọ yìí ká wá sọ nù. sọdà kọkà wọ̀fúwọ̀ kẹ́zù a eléyìí tó wù ayatul kùsì bó ti júwe rẹ̀ fún ọ̀hún bẹ́ẹ̀ lórí ló tọ̀ wọ̀. àmẹ́yìn wọn sọ di èèyàn gidi o wàhúwa kẹ́zù òkúrọ́ ni o nínú àwọn method téèyàn fi gbáyé dáadáa òun ni apply irú nǹkan báyìí máa mọ̀ pé àwọn èèyàn ní oríṣiríṣi àwọ̀ ẹni tó jẹ́ òkùrọ́ ẹni tó wá rí kọ́sọ̀ yìí tí ìwọ náà tó dá ọ lójú pé kò sí iyèméjì ń bẹ pé òdodo lèyí tó sọ yìí ọgbà náà ni sọdà kọkà wà hùwà kàdùn ànábì ní òdodo lèyí tó wúyẹ o àmókùrọ ni ìyẹn ni kéyìn ọ̀rọ̀ apẹ́ kọ́ tó wá gbára lé torí àìmọ̀ yìí ń lọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ èèyàn lónìí ẹnìkan kan lóun rí iná sí ọjọ́ kan ó wí kinní kan ó ṣe déédéé lọ́dẹ́rú rẹ̀ sí yáa àdọ́bà ti wí nǹkan báyìí wọ́n wí kinní báyìí ń jọ báyìí ọgbọ́n dá ànábì yìí ni ànábì sallallahu alaihi ní gbogbo àwọn tí máa pa àwọn rí iná sí ìyàn àwọn àtàlìjẹ̀nú ti ń gbin ọ̀rọ̀ gbọ́ ní sánmà ní pátánà àwọn àlìjẹ̀nú ìdí wọn bá gbin kan gbọ́ ní sánmà mélòó là mẹ́bi ni wọ́n lẹ̀ mọ́ one thousand ó di one thousand and one mélòó lòdodo bẹ̀ mélòó ni rọ́ one thousand irọ́ one thousand ti tàn kálù ọlọ́run wa lódodo ẹ̀yọ̀ kan bọ́ sí ọ̀dọ̀ tiẹ̀ dọ̀wọ́ á ní mọ̀ pé sọ́dà kọ́ka wàhùwà kẹ́kọ̀ọ́ ọkàn gbélé yọ bọ́ sí ni o òkúrọ́ ni o torí náà lílo ayatul kursi yìí nù o ta ló júwe rẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam kadàkùn ẹ̀ múra sí i gbogbo wọn lé ọ lójú oorun ọ̀jẹ̀ ọgbádùn ọ̀jẹ̀ máa kí ayatul kursi máa sàlùwàlà tó sùn àrántà nàbẹ̀ kọ́ wa náà kọ́ra bọ́ ọba tún fẹ́ ọba tó yàtọ̀ kò sí ìtàn gbogbo ẹ̀ náà lànàbì sọ ọwọ́ àtúnṣe kúlù hu ọlọ́hu àhàdà kúlù àwùdù bẹ̀rọ̀ bíl falà kúlù àwùdù bẹ̀rọ̀ bíl náà ọ̀sẹ̀wọ̀ rẹ̀ báyìí kò tó máa ké kò tó ké mẹ́tẹ̀ẹ̀ta yìí ọwọ́ àkọ́kọ́ tu tí ò ní ní tọ́nù ìgbà tí yẹn tó tu atẹ́gùn díẹ̀ sọ́wọ́ ànàbì lọ́wọ́ akékulù àdáwù bẹ̀rọ̀ bíl falà bẹ̀rọ̀ bíl náà ọwọ́ àmọ́ fi pa ibi tọ́wọ́ rẹ bá ká ní ara rẹ báyìí kò sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó tó sùn ànábì ló ju ẹ̀ e fún wa bẹ́ẹ̀ ìsọ ọlọ́run ọmọ ọbẹ̀ pẹ̀lú rẹ o ọlọ́run kọ́ mọ́sà máa sọ gbogbo wa o ní gbogbo aburú àti tójú ran àti tójú ọ̀run àti tójú ayé ọlọ́run kò fi sọ rẹ sọ wa. هذا والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه àní lè gbàgbére lónìí ọjọ́ ti lọ púpọ̀ àfẹ́ tọ́pù àyà yìí láàrin Ayatul Kursi àyà kan náà ní gbogbo ń ta ké bó ti gùn tó ń wo ẹ̀kọ́ nìyẹn bẹ́ẹ̀ bá ń ká Al-Qur'an má máa tọ́pù má dọ̀rọ̀ mọ́ lọ lẹ́nu o gbogbo ẹ̀yin tí ẹ̀ máa gbọ́ rédíò tí wọ́n ń ké Qur'an ń bẹ́ bọ́ bá fẹ́ gbé kó ń bẹ́ má gbé láàrin ibi tí wọ́n ti ń ka àyà lọ́wọ́ dé wọ́n ṣe kíni ni wọ́n kà débi bó ni ó ti rí lọ́dọ̀ tiẹ̀ náà kọ́ máa sọ̀rọ̀ kéèyàn máa mọ́ lẹ́nu máa mọ́ lọ́nu lẹ́nu o àfẹ́ ká kẹ́kọ̀ọ́ yẹn náà fi ká extend the time tí mẹ́nu ilé yẹn a bá a ibi tó parí sí àyà ẹ̀yọ̀ o ẹ̀yọ̀ kan náà ni but àkíyèsí méjì ọ̀la ní àdéhùn tá a ṣe wípé tọ́sídẹ̀ẹ́ tó bá parí oṣù tíra wa tí à ń ké tá a ti parí ìmọ̀ níparí oṣù aláàlú wàlàbsàr ẹ̀yin jẹ̀mọ́ béèrè tẹ̀ fẹ́ kó dóná àwẹ̀ náà àti wá sàdéhùn pé àlàmísì tó bá parí àwẹ̀ òun náà láà fi ṣe tẹ̀síìrù ìjọ náà but unfortunately kò ní sí tẹ̀síìrù lọ́la kọ́lá kò ní sí lọ́tún la torí mo ti ládéhùn wáàsí pẹ̀lú àwọn míì láwọn àyè míì up till ìjọ sunday pẹ̀lú ògo ọlọ́run tó bá tún di monday ọlọ́jà àdúgbà náà lọ òun là á bẹ̀rẹ̀ látún padà síbi táwa ṣe tẹ̀síwò là á bẹ̀rẹ̀ níbi tá a bá dé lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run but àdéhùn tá a ṣe á wà pé o thursday tí ọba wa di thursday ọjọ́ mẹ́sàn-án ọlọ́run kọjá àdúgbà náà lọ ẹ ẹran mi létí àwọn àka àlù wà al-ashab bi idhnillahi ta'ala ẹ̀ àmọ́ tafsiru di monday ká tó tún continue bi idhnillahi ta'ala àkíyèsí kejì ẹ̀ kọ́ra mo ti ní kí wọ́n bá ń gba nọ́mbà producer alẹ́ rédíò yẹn ní bọ̀ǹgà sọ̀rọ̀ àmọ́ ká sọ ọ lè dọ́dọ̀ ẹni ó wuya àbọ̀dọ̀ ẹlòmíì tó gbọ́ èmi náà mo gbọ́ nínú mọ́tò mi mo wà lánàá wáàsí ara ẹ̀gbọ́n wáàsí pọ̀ lórí rédíò nínú àwẹ̀ yìí unfortunately àti mọ́nítọ̀ wáàsí ìlú wa yìí nítorí bá wo ń kálukú ní kọ́ máa wí ni kò rí bẹ́ẹ̀ láwọn ìlú mi o kò rí bẹ́ẹ̀ kìí ṣèlú lárúbáwá nìkan o kọ́dà gbogbo àwọn ìlú bíi Malaysia bíi nǹkan kan àwọn máa mọ́nítọ̀ kí làwọn èèyàn ń wí ló ọlọ́run tí wọn bá jẹ́ producer àbọ̀ jẹ́ director bọ̀ bá ma kéwú tí wọ́n sì fi ọ́ sí de ètò kéwú àbí wọn náà sì ma ó kírètì táìmù máa gbọ́ ní táwọn èèyàn ń wí o wọ́n director wọ́n lọ direct yẹ o wọ́n lọ produce yẹ o àlùfáà tí ń ṣe wá lánàá yìí ọ̀sán nǹkan kan tó lágbàdìẹ ń ka àwọn tí olúwa yọ̀ǹda kọ́mọ́gbáwẹ̀ àmọ́ tí wọ́n padà san àwẹ̀ afọ wa bá débi pé oníkọ́dà al-mujahiduna àwọn tí ń jagun sójú ọ̀nà tọ́lọ́ náà tí wọ́n bá rí i pé ìmọ̀ tún gbá wẹ̀ kò ní já wọn ó lè agbára fi da jihadu èyí wọn ò burú tòrọ pọ̀lọpọ̀ tí ń jẹ jihadu tẹ́lẹ̀ náà àjò ni nu ìlú wọn. àmọ́ kìí ṣe dandan pé bíyàn bá ti ṣe jihadu kó sínú torí pé ogun Bádàrí bó ti le tó nínú àwẹ̀ làwọn sàhábẹ́ gbà ó gbogbo wa ní lọ́ọ̀hì àárẹ̀ àmọ́ bẹ̀yẹn kọ́ èyí ń pín ọ̀rọ̀ èyí ń ọ̀rọ̀ fúfú yẹn nìyẹn èyí ń ṣe oníbi tá a gbé alẹ́gbọ́yún alẹ́gbẹ́ kábì kan ṣá bí ọba ìṣe kí wọ́n ṣe jihadu ni nígbà tá a fọ́ wàá fọ́ gbogbo ẹ̀ pọ̀ àfa ní òní náà òun lẹ́yìn tẹ̀ ń ṣiṣẹ́ agbára wọ bíríkìlà wọ tó yọ àfàbà aláǹsẹ̀sì fún gbogbo àti wẹ́dà àti bíríkìlà àti kápẹ́ńtà tí wọ́n máa jọ̀sán lọ gbáà ọlọ́yọ̀ǹda yín olúwa ọ̀yọ̀ǹda yín o àfàbà náà ṣe mistake ni o ọlọ́mọbalóhùn náà gbọ́ àbẹ́yìtẹ́ ẹ bá mọ̀ ọ́ mo sì ní mo ti ní ní bá pòdúsà rẹ̀ gan sọ̀rọ̀ mo ti ní wọ́n bá ń wá nọ́mbà rẹ̀ kọ́pà kí èsì rẹ̀ pé kó tún ṣe káwé tó tán o káwọn èèyàn má da gbogbo ẹ̀ sí lọ́rùn o pé àfáà ti ní bíríkì lè gbáwẹ̀ <laughs> ẹ gbé ọlẹ́yìn tẹ̀ ń gbẹ́ tẹ̀ ń gbẹ́ kànga ẹ̀yìn tẹ̀ ń gbẹ́ sálángà ẹ̀yìn tẹ̀ ń gbẹ́ sọ́kàwé à èyí wọn ò sínú ẹsíwìsì má gbá àwẹ̀ o sínú ẹsíwìsì má gbá àwẹ̀ o bọ́ bá rẹ̀ wọ́n wọ́n lè má gbá àwẹ̀ nítorí pé kí nà mí ń kún mọ̀rẹ́ bọ̀ àmọ́ kó di láńsẹ́ẹ̀sì pé sébìrì ti làzánì ọ́ má wọ̀rí ṣé kànga lọ ń bẹ́ kò rí bẹ́ẹ̀ o kí ló ti fà á òun ní tí ò ṣeé fi wéra wọn tá a fà fi wéra wọn ẹ̀yà pàkíyèsí kìí ṣe gbogbo nǹkan náà ni kìyàsù wọ̀ kìyàsù ń bẹ́nu sẹ̀ríà lóòótọ́ ní tí ò sí tẹ́lẹ̀ bàbá wa rí tó ṣe kí ni ntọ́jọ́ kí lọ́ wá jọra wọn nù bíríkìlà àti káfẹ́ńtà àti ẹni tí ń ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́ ẹ̀ torí náà kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o irú àwọn kìyàsù báyìí ó sì dá o nínú kéwú nínú usulu fiqi àwọn ni wọ́n ń pè ní alkiyasu fasid alkiyasu àbí alkiyasu fasidu li'tibar wọ́n ní kiyasu yìí fasidu li'tibar fún àwọn ọmọ kéwú bí wọ́n bá kéwú débi tí wọ́n ń pè ní al-as'ilatul nínú àwọn asílà yìí fasadu li'tibar fasadu kí ni jẹ́ fasádù lè ti bá rí gbogbo kìyàsù tó bá forí sọná sùn gbogbo kìyàsù tó bá segin ni tó bá lọ forí sọná sùn ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń wí ọ̀wá ló fi nǹkan wé nǹkan kọ̀dá o eh, àlùfáà tó wí náà ọlọ́nkọ́ sàmójúkò fún gbogbo wa náà ọlọ́nkọ́ sàmójúkò fáwa náà ìta wa náà bá wí tó kù díẹ̀ káàtó ọlọ́nkọ́ sàmójúkò fún gbogbo wa àmọ́ wù mí kí n pe àkíyèsí yìí. torí bíríkì làjọ ti gbọ́jọ́ má jọ̀sán má o bí ọba rẹ̀ ọ́ bàbá wa jẹ́ pé nítorí gíga tó ń dùn náà ló mú rẹ̀ ọ́ àárẹ̀ ló lè mú yàn já àwẹ̀ ọlọ́run ò sì mọ ọ́ padà sán lẹ́yìn kínní lẹ́yìn àwẹ̀ o àfa yìí náà pé ọlọ́run gbọ̀n ọ́ o ó ní ọba dẹ́yìn àwẹ̀ máa gbà ẹ wàá rí i pé bí ìgbà tí torí ṣé kọ́pa dóríkì làtì lẹ́yìn àwẹ̀ ni bàbá ní tí ó fi jẹun nítorí pé ọ̀nà jẹ rẹ̀ ni ṣé kọ́mọ jẹun mẹ́lẹ́yìn àwẹ̀ ń tẹ́ fi hàn pé structure yẹn gan wọ́ even structure tí àáfàá tà láti build náà ó ṣe kí ni ọ̀wọ́ bàbá la yọ̀ǹda wọn torí pọ́nà jẹun nínú àwẹ̀ ṣé kí wọ́n má jẹun mọ́ ní lẹ́yìn àwẹ̀ ni. torí náà ó ti jẹun hàdà wàlláhu àlám wa sallallahu wa sallam. وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم